أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí àwọn sheikh wa tí a bá múlé lọ gbogbo ibi tí wọ́n wà ọlọ́run jẹ́ kí wọ́n máa wà pẹ̀lú ìsọ ọlọ́run àwa tí a wà nílé náà ọlọ́run jẹ́ kí a máa wà pẹ̀lú ìṣẹ́ ọlọ́run a bẹ̀rẹ̀ lórí hadithi aisha an aisha ta radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في الأشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه بعده وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه حديث عائشة يا النبي صلى الله عليه وسلم رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان يقول النبي صلى الله عليه وسلم أما سي ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ramadan hatta tawafa allahu azza wa jal títí ọlọ́run bá fi mú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ thumma i'takafa azwajuhu ba'dahu lẹ́yìn náà àwọn ìyàwó ẹ̀ wọ́n ṣe i'tikafi lẹ́yìn títí ẹ̀ náà wọ́n fi lafdhin ní láfàbí míì tó wá nù àdísì كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان anabisa sallam a máa ṣe itikaf ní gbogbo ramadan fayida sọlá gọdáta já àmàkánà wùlẹ́bí ìtakafa fi tó bá kírun àṣùbà tán yóò wà lọ síbi tí yóò ti ṣe itikaf ẹni pé yóò lọ sí àyè tó fi ilẹ̀ láti ṣe itikaf ń bẹ̀ so eléyìí ni adífẹ́ aisha àwọn masáyìn tó wà nú ẹ̀ àkọ́kọ́ ipe kana ya'takifu fil ashri awsati min ramadan riwaya tó wá pé anabi sallam a máa ṣe itikaf ní mẹ́wàá gbẹ̀yìn ramadan eléyìí ó ní ìròyìn ohun tí anabi sallam máa ń ṣe òun náà sì ni al'amari gbẹ̀yìn ipe mẹ́wàá gbẹ̀yìn ramadan ó ní anabi sallam máa ṣe ẹ̀ǹtìkáf ó ṣe ní ìbẹ̀rẹ̀ oṣù torí àti ma àsìkò wo ni laylatul qadr bẹ́ẹ̀ ló ṣe ní mẹ́wàá àárín bẹ́ẹ̀ náà ló ṣe ní mẹ́wàá gbẹ̀yìn ṣùgbọ́n láti ògbà náà mẹ́wàá gbẹ̀yìn ló máa ń ṣe ìdínú tí àìṣà pé hatta tawaffahu Allahu azza títí ọlọ́wọ́n ọba kó fi mú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ mẹ́wàá gbẹ̀yìn ó ní anabisa sálẹ̀mù ń ṣe eighty caf nínú ramadan ṣé ẹ̀rí ń bẹ lórí eléyìí ipe gbogbo ìgbà tí èèyàn bá máa ṣe ìtìkáf èèyàn láti gbà àwẹ̀ láti ṣe ìtìkáf torí pé anabisa sálẹ̀mù máa ṣe ìtìkáf nínú ramadan ni àǹdẹ́ ramadan èèyàn wà so ẹni tó bá wá fẹ́ ṣe itikaf yálà inú ramadan ni àbí kì í tiẹ̀ ṣe ramadan so di dandan kó gbá àwẹ̀ torí kó fẹ́ ṣe itikaf ìdáhùn níbí ni pé rárá torí pé anabi sallallahu alayhi wa sallam ó ṣe itikaf tí ò ráyè ṣe nínú ramadan ó ṣe nínú shawwal. oṣù ṣàwọ́ láti mọ̀ pé kìí ṣe oṣù àwẹ̀ bákan náà nínú àdéhìfì náà pé anẹ́bísà sẹ́lá nígbà tó ń ṣe ìtìkáàfù yẹn o ń gbá lọ́wọ́ umar rọ́bì allahu léè tó ń bọ̀ wá níwájú umar ó ṣe ìlérí wípé òun ó ṣe ìtìkáàfù lálẹ́ ọjọ́ kan èyí ni pé ìdajì ọjọ́ òru ọjọ́ kan anẹ́bísà sálàm sì ní kó ṣe a sì mọ̀ pé ẹni tí ó bá ṣe itikaf lóru àwẹ̀ wo ló fẹ́ gbà lóru ọ̀sán làgbà wẹ̀ náà bẹ̀tẹ̀ àlàyé lẹ́kùnrọ́ rẹ̀ ń bọ̀ lórí ilé ìtorí àdísì tó ń rọgbà mọ́ ó ń bọ̀ níwájú itikaf anẹ́bísà sálàm ló ti ṣe Ah, wọ́n máa wá tẹ xeyma wá tẹ tent fún anabisa asálà lẹ́gbẹ̀ẹ́ kan níbi tí ó ti ṣe ẹ̀yìtìká so èyí ni agbàlérò pẹ̀lú rìwáyà lẹ́ẹ̀kejì tó ní fáyidà sọ́lá gọ̀dáta tó bá kírun àárọ̀ tán já àmàkánà húlẹ́bí ẹ̀yìtìká fàfẹ́ yọ lọ sí àyè rẹ̀ tó ti ń ṣe ẹ̀yìtìká èyí ni pé tent tí wọ́n tẹ́ fún un tí ó ti ṣe itikaf yóò lọ síbẹ̀ riwaya wa láti nu nasai àti ibnu maja láti ọ̀dọ̀ aisha rọ́bì allahu anha tó sọ pé kánà nàbí sallallahu alayhi wa sallam ìdá àrọ́dà tí anabi sallam tó bá fẹ́ ṣe itikaf lẹ́yìn ìgbà tó bá kírun àárọ̀ tán ثم دخل المكان الذي يريد أن يعتكف فيه yóò wá wọ ibi tó ti fẹ́ ṣe itikaf léyìí tó fi hàn pé lẹ́yìn àṣùbà ònìyàn ṣẹ̀ṣẹ̀ wọ itikaf فأراد أن يعتكف العشر الأواخر من رمضان ó wá fẹ́ ṣe itikaf ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan فأمر فضرب له الخباء lọ́wọ́ pàṣẹ pé wọ́n se tẹ́ǹtì nínú mọ́ṣáláṣí nínú àdísì bákan ó fi hàn pé abákan na àwọn ìyàwó anẹ́bísà sálàm àwọn náà ní kí se ṣe fáwọn ní tẹ́ǹtì nínú mọ́ṣáláṣí alákọ̀ọ́kọ́ ẹnìkan lọ́kọ́kọ́ se nínú wọn nígbà tẹ́nì rí òun náà ní tẹ́ǹtì nígbà rí ẹlẹ́kẹta náà ní wọ́n tẹ́ǹtì sọ́nbà tẹ́lẹ̀ bí sàṣálà ti wọlé lọ kí ló kù fún àwọn ìyàwó ẹ̀ àwọn ọ̀dọ́ wọn padà wọlé lọ ni torí kó bá di pé mọ́síláṣí kún pẹ̀lú tent àkọ́kọ́ náà anẹ́bísà sàṣálà ò bá wọn wí ipe wọn ṣe ṣe tent sínú mọ́síláṣí láti ṣe ẹ̀rìtìkà ẹlẹ́ẹ̀kejì ni pé a kà á nínú àdìsíta kàtẹ́yìn ipe aisha sọ pé lẹ́yìn anẹ́bísà sàṣálà àwọn ìyàwó ẹ̀ náà wọ́n ń ṣe ẹ̀ẹ̀tìká gbogbo wọn pátá nínú mọ́síláṣí náà ti ń ṣe náà wọ́n fi hadith yìí sẹ̀lẹ̀ pẹ̀lú hadith tó wà nù albayhaqi tó ní láàrín ìtìkáfà ìlà fi masjid thalath wípé kò sí ìtìkáf àyàfi mọ́síláṣí mẹ́ta èyí ni pé alharamain masilasi madina àti masilasi maka àti masilasi al-aqsa lè tó wà ní palestine hadithi wọ́n tún gbà wá nínú ọ̀rọ̀ hudhaifa ibn yaman àti sa'id al-musayyib wípé ta bá fẹ́ se eitikaf a láti àti se eitikaf ń di kankan ju masilati mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ àwọn apá míì nínú àwọn àfa láwọn tó pọ̀ wọ́n ní al-i'tikaf fi kulli masjidin jaiz ṣíṣe i'tikaf ó tọ́ ní gbogbo mọ́sálásí pátá eléyìí ni ọ̀rọ̀ àwọn jumhur ìpè i'tikaf ó tọ́ ní gbogbo mọ́sálásí pátá kìí ṣe ọwọ́ mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ni ọ̀rọ̀ shafi'i àti abu hanifa àti thawri òun náà ni ọ̀rọ̀ imam malik ẹni pé riwaya míì nínú ọ̀rọ̀ imam malik wọ́n ní hadithi tí ó sọ̀rọ̀ nípa pé a kìí ṣe eightikaf àyàfi mọ́sálásí mẹ́ta ó ń sọ̀rọ̀ nípa ọlá ni kìí ṣe pé a gbọ́dọ̀ ṣe eightikaf níbòmíì ẹni pé eightikaf ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ju eightikaf ní mọ́sálásí míì lọ imam malik nínú muwatta ó ní al'amru indana alladhi la ikhtilafa fi ẹni pé al'amari lọ́dọ̀ wa ní madina ètí ò ṣe tí ò sí ìyàpẹ́ nínú ẹ̀ annahu la yukra al-i'tika fi kulli masjidin yujamma'u fi ipe ó tọ́ kásẹ̀ i'tika fi ní gbogbo masalasi tá a bá ti gbogbo mọ́sálásí tá a bá ti ń kírun jimá ibẹ̀ ló tọ́ láti lè ṣe ìtìká wàlá ọ̀rọ̀ kúrìyà ìtìká fún fílmẹ̀sájìdì láti láyò jẹ́ màúfíhá ilá قراهية أن يخرج المعتكف من مسجده الذي اعتكف فيه إلى جمعة أو يدعها ó ní mo wá rò pé bóyá ìdí tó fi ní màkúrú ni kí èyàn ṣe itikaf ní masilasi tí wọ́n ti kí jímà ń bẹ̀ torí pé akọ̀ kọ́ jẹ́ pé ẹn tí ń ṣe itikaf yóò máa jáde láti masilasi tó ti ń ṣe lọ sí masilasi míì láti lọ kí jímà àbí kó tiẹ̀ má kí jímà tó bá wò pé òun ò ní lè jáde láti masilasi tó ti ń ṣe itikaf bóyá kò tọ́ so ajẹ́ pé kò ní kí irun jímà ni that is why i tell you sọ pé ohun tó dáa jù ní ká ṣe ìtìká ní masalasi tàbá ti ń kí jimá nú ẹ̀ fàyínká na masjidan láàyò jẹ́mà òfin tó wá pé masalasi tí wọn kì í kí jimá nú rẹ̀ ni wàlá yẹjibọ àlàsọ́hìbìhì ìtìyànù jùmọ̀tì fi masjidin siwawo tó sì jẹ́ pé ẹ ti ń ṣe ìtìká fún yẹn kìí ṣe ọ̀ràn ẹ̀yàn lórí ẹ̀ láti lọ sí masalasi míì láti lọ kírun jimá gẹ́gẹ́ bí ẹni ọ wà lórí ìrìn àjò onírìn àjò ni ó kọ̀ dúró lù láti ṣe eighty cap fún ọjọ́ bíi mélòó kan fa inni la àrọ̀ bá sàmbé eighty cap fi so níbí mi ò rí aburú kéèyàn ó ṣe eighty cap nínú mọ́ṣáláṣí tí wọ́n ti kí jimá torí pé ọlọ́run ọba sọ pé wà á ń tún àkìfún náà fílmẹ̀sáàjì ẹ̀yin ṣe itikaf nínú àwọn mọ́sálásí anabisa sata ọlọ́run ọba kò kò specify rẹ̀ igbe mọ́sálásí haram ni àbí mọ́sálásí madina àbí masjid al-aqsa so jam uh, umum ni generally so wá ní generality ni so níbi gbogbo mọ́sálásí lè yẹn ti lè ṣe itikaf but ètò dáa jù òun ni kọ́ ẹ pé mọ́sálásí tó ti ń kí jimá a kì í ṣe itikaf nílé àìṣe itikaf nílé àwọn mọ́sálásí mi wà tó pé lé ni kì í ṣe mọ́sálásí ibn abbas radiyallahu anhu ni inna abghadha al-umur ila allahi al-bid'ah ohun tí ọlọ́run ọba tó fi bínú sí jù ó ní àdádá wa inna min al-bid'ah i'tikaf fi fi ad ọ wà nù bídà ká máa ṣe ìtìkáàfù nínú mọ́ṣáláṣí tá a kọ́ mọ́lé mọ́ṣáláṣí kan wà tó yẹ ni a nítorí ẹni ó nílé ni kì í ṣe pé torí ìjàmá <laughs> so that ẹni ó nílé yóò máa lọ jáde láti inú rẹ̀ lọ́wọ́ mọ́ṣáláṣí so ọ ní ọ wà nù bídà ká ṣe ìtìkáàfù nírú mọ́ṣáláṣí báwọn ẹni tó sì tún wà tó ṣe fún wa tó tó wà màkúrú fún jù kò lẹni ó nílé torí púpọ̀ jáde lọ síbi kan ṣùgbọ́n ó lè béèrè ìpè mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ṣe bọ́ wà lára lé ànábì ní sallallahu alaihi wasallam àádánù ìpè mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó wà lọ́tọ̀ ni ilé àwọn àyàwó ẹ̀ wà lọ́tọ̀ wọ́n súnmọ́ra wọn ṣùgbọ́n nígbà tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí pọ̀ tí ìlú bẹ̀rẹ̀ sí gbòòrò tí wọ́n expand di mọ́sálásí àyè tí wọ́n expand ẹ̀ sí kò sáyè mọ́ torí pé ilé rọ̀ kiri ká rẹ̀ kẹ́ ẹ tó lè wọlé ọlé ẹ láti rà á owó ọ̀run wá dà tí wọ́n ní tí wọ́n fi ra lé ẹlòmíì tó bá lóun ò ní tàǹkọ́ só di dandan kẹ́ ẹ wọlé rẹ̀ lè wo torí pé ibn abbas amin, mean abbas ibn abdulmutalib ó wà nù ilé rẹ̀ tó fẹ́ rà láti fi kọ́ mọ́ṣáláṣí ó kọ́ ìkóhùn ọ̀dá ọ̀nkù ànábì ni sallallahu alaihi wasallam. sallam torí pé àgbọ̀dọ̀ tí láti èèyàn láti ta tí ọ̀fẹ́ ta débi pé àwa ẹni tí ó ṣe ìdájọ́ láàrin òun àti olórí òun náà lọ padà win wípé a kì í ta dúkìá èèyàn pẹ̀lú tílàsì so ìdínú tó fi jẹ́ pé wọ́n expand di mọ́síláṣí yẹn lọ sí ara ilé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó fi jẹ́ pé at last wọ́n padà wọ inú mọ́síláṣí nítorí expansion so ṣùgbọ́n àwọn mọ́sálásí tá a máa kọ́mọ́lé a kì í ṣe eight káfù nínú ẹ̀ a lọ sí mọ́sálásí tí wọ́n ti ń kí jimá nínú ẹ̀ ló dáa jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imam malik now bákan náà àwọn obìnrin wọ́n lè ṣe eight káfù nínú mọ́sálásí àwọn afáà ìdá ominat alfitna tó bá yẹ pé a mọ̀ pé kò sí fìtínà níbi kí wọ́n ṣe etikaf níbẹ̀ wà ómìnà mìnà linkishaf a sì lè ṣe àwọn tó ń bẹ lára rẹ̀ láti pé wọ́n à ní máa fi ara wọn lẹ̀ káwọn èèyàn máa rí torí pé obìnrin míì bàjẹ́ yóò rò pé nínú ilé òun lòún wà torí pé ó ń sùn mọ́tíláṣí ni so bọ́yá àyè tí wọ́n ti wẹ̀ wà ó lè má lè provide i mean protect the ààrẹ ẹ pé àwọn tó bá wọn kírun mọ́ṣáláṣí wọn máa dẹ́sẹ̀ láti máa rí tí kò yẹ kí wọ́n rí so tí gbogbo orú nǹkan báyìí wọn bá ti ṣí kò sáburú nú ẹ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn mọ́ṣáláṣí tó máa ń kọ́ àyè obìnrin sọ́tọ̀ wọ́n sì ṣe àyè ìgbọ̀nsẹ̀ àti hájà tóbìnrin lọ́tọ̀ kò sáburú nínú irú mọ́ṣáláṣí báyìí na imaamu nawawi rahimahullah wọn ni al-i'tikaf la yasihu illa fi masjid kòtọ́ kásì kásì i'tikaf àyàfi nínú masilasi لأن النبي صلى الله عليه وسلم وأزواجه وأصحابه إنما اعتكفوا في المسجد مع مشقة في ملازمته gbogbo anabisa sallam àtàwọn sábẹ́rẹ́ àtàwọn ìyàwó ẹ̀ nínú mọ́sálásí wọn ti ṣe eitika tó ń ti pé kò rọrùn láti mú àwọn òfin tó rọgbà mọ́ láti mú tó ń ti bẹ́ẹ̀ náà nínú mọ́sálásí náà ni wọ́n ti ń ṣe eitika falaw jaza fi bayti la fa'alu walaw marra ìbáyé kó tọ́ ni ká ṣe mọ́sálásí nínú ilé àwọn náà bá ṣe kódà bọ́ pé ẹ̀ẹ̀kan ni wọ́n ṣe eitika fi nínú ilé ah, lágbájádà àrùn ṣe ń túká fi nù lé rẹ̀ so kò síbẹ̀ làásìyàmá àdìnísà pàápàá jùlọ àwọn obìnrin ìbá pé ó tọ́kún ó ṣe ètìká fi nù lé àwọn obìnrin ni wọ́n bá ṣe ètìká fi nù lé lẹ́yìnà hajjatuhunna ilé ìfìlbòyú ti akthar torí pé àwọn bùkátà wọn nù lé lọ́pọ̀ jù وهذا الذي ذكرناه من اختصاص بالمسجد وأنه لا يصح في غيره أرتاسو wípé itikaf inú mọ́sálásí nìkan láti ṣe a kì í ṣe nù lé huwa madhabu malik wa shafi'i wa ahmad wa daud ó ní ohun tí imam malik àti shafi'i àti ahmad tí wọ́n lọ lórí ẹ̀ àti daud al-zahiri pàápàá jùlọ jumhur al-ulama wọ́n ní kò síyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin láti ṣe itikaf gbogbo wọn láti ṣe nínú mọ́sálásí ni. nam hadith ẹlẹ́kejì. أن عائشة رضي الله عنها أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حائض وهو معتكف في المسجد وهي في حجرتها يناولها رأسه وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة الإنسان وفي رواية أن عائشة رضي الله عنها قالت إن كنت لأدخل البيت للحاجة والمريض فيه فما أسأل عنه إلا وأنا مارة حديثي لا تعد عائشة يا النبي صلى الله عليه وسلم رضي الله عنها أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حائض ipe òun máa kó mu irun anabisa asalam léyìí tó sì jẹ pé òun wà ní ipò haibọ òun ṣe haibọ lọwọ òun sì máa ń kóòm irun anabi sallallahu alayhi wa sallam wa huwa mu'takifun fil masjid léyìí tó sì jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ṣe i'tikaf ní masilasi wa hiya fi hujratiha òun wà nù yàrá torí pé a sọ pé masilasi ó ti lè má ilé anabi sallallahu alayhi wa sallam so òun wà nù yàrá yóò wá fi orí láti window sínú yàrá aisha aisha wà fọ irun anabi sallallahu alayhi ah, wa sallam yóò wà kó mọ naam wàfi riwaya ti nínú riwaya mi yunawiluhu yunawiluhu ra'sa anabi sallallahu alayhi wa sallam fún ní orí rẹ láti fọ. وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة الإنسان النبي صلى الله عليه وسلم تبان شيء اعتكاف كي ونولي أيا في تبان نبكاتا ọmọ èdè ènìyàn gẹ́gẹ́ bíi pé bóyá ó fẹ́ gbọ̀nsẹ̀ àbó fẹ́ tọ̀ àbó fẹ́ wẹ̀. وفي رواية نينو رواية مي أن عائشة رضي الله عنها قالت إبقى عائشة صوبي إن كنت لا لأدخل البيت للحاجة والمريض فيه tí n bá ń se ètìkáàfì lọ́wọ́ mo lè wọnú ilé tó sì jẹ́ pé ẹni tí ò lálàáfíà wà nínú ilé yẹ kí n báwo lára ti ṣe fama as'alu anhu illa wa ana máa rọ̀tù tí n bá ń béèrè mi ò ní dúró máa béèrè máa máa lọ ni ẹni pé mo ń lọ síbi tí mo ti fẹ́ ṣe bùkátà ni máa bó ní ara alágbájá máa máa lọ àbí tí n bá ń padà mo lè béèrè pé báwo lára alágbájá máa máa lọ láì jẹ́ pé mo dúró léè tó fi hàn pé àfẹ́ kí ìǹkìtọ̀ kó wá láàrin ẹni tí ń ṣe ìtìkáàfà ti ẹlòmíì láti máa sọ̀rọ̀ tó pọ̀ jù pàápàá jùlọ tí ó bá jáde kúò níbi tí ó ti ń ṣe ẹ̀ẹ́tìkáf hadithi àkọ́kọ́ nú ẹ̀ ni pé aisha a máa kóòmù irun anabi sallallahu alayhi wa sallam àwọn afáàní eléyìí fi hàn pé obìnrin ó lè ṣe khidma fún ọkọ ẹ̀ ní ọ̀nà tó dáa wà á náwó lè ṣàfihàn ibtidal wàlámtìhán ilmara kò sí ìyẹpẹrẹ àbí ìfojú bíntín fóbìnrin kò sì sí pé amúlẹ́rú láti ṣiṣẹ́ fún ọkọ rẹ̀ imaamu nawawi ó sọ pé yajuzu istikdamu zawja fi lghasli wa tabxi wa lqubzi wa ghayriha biridaha obìnrin ó lè bá ọkọ rẹ̀ fọṣọ ó lè bọ́kọ rẹ̀ dáná ó lè bọ́kọ rẹ̀ bẹ́ẹ̀kì bírèdì pẹ̀lú ìyọ̀ndẹ̀ pẹ̀lú ìyọnú ẹ̀ òrùpa gbọ́miyé wàhálà hàdà tàbọ̀ harrod dala ìlú sunna wà ámàlù sálàfi wà ìjìmá ìlú umma lórí eléyìí ó ní àwọn ọ̀rọ̀ àti ẹ̀rí nínú sunna àti ọ̀rọ̀ àwọn olùmọ̀ láwọn tí wọ́n ti rí kọjá àti ìjìmá àlùmọ̀ pé kò sábúrú pé kí obìnrin kó ṣiṣẹ́ fún ọkọ rẹ̀ nígbàtí aisha tó máa ń bá anabi sàlám kó mu ó sì máa ń se nǹkan mí yàtọ̀ sí yẹn náà yunawiluha ra'suhu imaamu Nawawi pé eléyìí fi hàn pé ẹni tí ń ṣe ìtìkáf apá kan nínú ara rẹ̀ ó lè jáde kó nu mọ́sálásí pàákà kọ́ wà nu mọ́sálásí sòtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ni tí ń bá búra ipe ìní wọnú ilé tí ẹsẹ̀ mi bá wọnú ilé tára mi wà ń ta mi ò ní ṣe kàfàrà tí n bá búra pé mi ò ní jáde tí ọwọ́ mi bá jáde àbẹ́sẹ̀ mi bá jáde tí ara mi yòókù wà nulẹ̀ mi ò ní ṣe kàfàrà torí pé kò túmọ̀ sí pé mo jáde so kò túmọ̀ sí pé anabisa asálà mo jáde kò nù masilasi torí pé apá kan nínú ààrẹ ló kò nù masilasi bákan náà ó fi hàn pé obìnrin tí máa ń ṣe háìbọ̀ kì í ṣe ẹ̀gbin ni obìnrin náà kò pa dandan pé ká ká ká ká sá fún un àbí ká má fara kàn án torí pé háìtọ̀ tó ń ṣe yẹn kì í ṣe ìdọ̀tí tó lè tó lè tó lè rẹ́ èèyàn lára torí pé ìdọ̀tí títí ẹ̀ mánáwì ni kì í ṣe ìdọ̀tí tá a lè kó ìdínú tó fi jẹ́ pé Aisha ó ní anabi sallallahu a máa sọ fún musa ó sọ fún pé na wilni alkhumrata min masjid bá mi mú ẹni kékeré tó wà nù mọ́sálásí wa fakultu inni haidun mo wá sọ fún anabisa pé mo mọ̀ n ṣe haida lọ́wọ́ anabisa sallam bá ní inna haidatuki laysat fi yadiki ipe haidọ̀ rẹ kì í ṣe ọwọ́ rẹ lọ́wọ́ so àti mú ẹni tí n bá fi tí n bá gbórílé tí n bá kírun kò ni pé o ti bà ẹni jẹ́ so ibn abdulbar oni dalla hada ala anna kullu cudwin minha laysat fihi najasatun fahuwa ta'ir ipe gbogbo eh, oríkèé ara obìnrin tí ń ṣe haida gbogbo ẹ̀ pátá mímá ni kì í ṣe ẹ̀gbin ẹ̀gbin rẹ̀ máàna wì ni mo rò pé agbélé yìí ọ̀rọ̀ rẹ̀ tó ní láyé tukùlù bẹ́ẹ̀ta ìlà lè hajj ti ìnsán anabsa asálà kìí wọnú ilé àyàfi tí ó bá ní bùkátà ọmọ èèyàn ó ní kìnnáyà ni ẹni pé àdápè ni ama yàtọ̀rù ilé yìí mi nàl hadaf torí àwọn nǹkan tí ó tọ́jẹ́ ó di dandan kó ṣe nínú bí ẹni tó ṣe hadas tó fẹ́ ṣe àlùwàlá so ó fẹ́ lọ sí ìgbọ̀nsẹ̀ àbí yóò tọ̀ ibnu mundir ó ní ajma ahlul ilmi ala anna mutakafi an yakhruj min mu'takafihi lil gha'it wal bawl jaiz wípé àwọn olùmọ̀ wọ́n fẹnu kò wípé ẹni tí ń ṣe i'tikaf kò sáburú kó jáde kó nu mọ́sálásí láti lọ ṣe bùkátà ọmọ ẹ̀dá ènìyàn gbogbo bùkátà tí wọn à lè bá ọ ṣe ó di dandan kọ́ lọ ṣe torí pé títí ẹni eléyìí náà ni ọ̀rọ̀ ibnu abdulbar tóní fíhì anal mu'takaf láyà ṣtàgìlù bí gáìlì mùlázàmàtì masjidi lissalawati wa tilawati alquran wa dhikr ìgbẹ́ ẹni tó ń ṣe ìtìkáf kò ní máa ṣe nǹkan míì yàtọ̀ sí ohun tó wá ṣe nínú mọ́ṣáláṣí ó irun kíkí kíka alquran àti ṣíṣe adhikr awi sukutu fafihi salama àbí kò tiẹ̀ dáálé dídáálé ń gan àlàáfíà ni torí pé àgbọ́pẹ́ ni ọ́ dá ilé ṣe àṣìṣe ọ̀rọ̀ rí ẹni ọ́ sọ̀rọ̀ ní máa ń ṣàṣìṣe ṣùgbọ́n ni ọ́ dá ilé àlè sọ pé ó ṣe àṣìṣe ìdínú tó fi máa ń sọ pé níbi dídá ilé o àlàáfíà ń bẹ̀ ń bẹ̀ so ibn abdulbar ó ní kódà tí ọba ní ka quran tí ọba sì ní ṣe vikir kó tiẹ̀ dá ilé wàlá yakhruju minal masjid illa li hajati l'insan kò ní jáde kó mọ́sálásí àfìgbà tó bá ní bùkátà ọmọ èèyàn kullu ma la ghina bil insani anhu minal munafa'ati wal masaliha gbogbo àwọn nǹkan tíyìn ò bá lè ṣe àyàfi pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ omi ò sì lè báyàn ṣe kò sí aburú kẹ́yìn jáde kó nu mọ́sálásí láti lọ ṣe lọ mo rò pé agbélé náà yìí náà bákan náà ẹni tó ń ṣe ẹ̀tìkáf kò sí aburú fún láti ṣe ìmọ́ra kó wẹ̀wù tọ́ dáa kó fìtura rè torí pé ẹ̀sìn ìdọ̀tí èsẹ̀sìn a kìí í fi ìdọ̀tí sẹ̀sìn àwọn kan wọn wọn ọba bóyá ẹ̀sìn wọn rò pé bóyá zúdù ó ní kéèyàn máa rìn dọ̀tí kéèyàn máa kó mu kéèyàn máa ẹ̀rí pé àṣìṣe oníṣìn ó ti lé kọjá sí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ àwọn kan lónìí àwọn boys kan wà lónìí tó yẹ pé wọ́n ń pera wọ́n ń pera wọn ní ẹni tó ń ṣe vikir wọn ní kóòmù irun ó di wọn yóò di kókó wọn sì wọn ní wọn ní ṣe bábì so bóyá ni wọ́n máa wẹ̀ gbogbo nǹkan sì ní halal ni wọ́n lè mú gbó wọ́n lè mú eh, shaolin. Uh, gbogbo téèyàn bá lè mú láti fi fún ní gbogbo ẹ̀nà lè ṣe so eléyìí àtòdìjẹ ẹ̀sìn lélẹ̀ torí pé ẹ̀sìn islam kò fẹ́ ìdọ̀tí so anabisa asalam ó wà nù àìtíká wọn bá ń kó mọ orí wọn bá ń fọ orí rẹ bápá jùlọ kò jẹ pé ẹni tí bá ń ṣe ìtíká kò ní wẹ rárá o ẹ̀sìn islam ẹ̀sìn ìmọ́tótó ni so imam malik rahimahullah ó ní almu'takifu walmu'takifa yadahinani wayataqayyabani obìnrin tí ń ṣe ìtìkáf àtọkùnrin tí ń ṣe ìtìkáf tó bá wẹ̀ tó kàn pa mẹ́yìn tó dáa tó lóorun wọ́n sì fi túra rẹ̀ wọ̀yá àkójọ kúlù wáhídì mínú ọmọ ìṣáàrì ẹni tó bá nídà tí tó báàbò àrùn rẹ̀ ó lè pe ẹni tí ó bá ṣe bábà wa kó jáde sí ẹsẹ̀ mọ́sálásí kó ṣe bábà wàlá yẹ́ṣàdánì jẹ̀náìs ṣùgbọ́n wọn ò ní jáde láti lọ ṣe jẹ̀náìs wàlá yusaliyani àlẹ́hà tó máa ń kírun jẹ̀náìs àwọn ò ní jáde láti lọ kí wàlá yẹ̀rùdánì mari bẹ́ẹ̀ ni kò ní jáde láti lọ wo aláìsàn so gbogbo àwọn nǹkan báyẹn tẹ́lòmíì lè ṣe fún òun ò ní jáde lọ láti lọ ṣe bákan náà àdífi ó fi hàn pé fífaranu obìnrin àbí fífọwọ́ kan tá a máa ń ṣe ìtìkáf kì í jálùwàlá bẹ́ẹ̀ sì ni kò ba ìtìkáf èèyàn gbẹ́ lópin ìgbà tó bá jẹ́ pé ìfaranu yẹn kì í ṣe torí ìgbádùn la fi ṣe kì í sì ṣe torí ṣáwà torí pé kò lè ṣeé ṣe kí obìnrin ọba yẹn fọ irun èèyàn kọ́wọ́ rẹ̀ ọmọ kan kò lè ṣeé ṣe bọ́ bá kóòmù oorun kí ọwọ́ rẹ̀ ọmọ kan so automatically nígbà tí kìí ṣe pé torí ìgbádùn kò sí tó mú ìtìkáàfù èèyàn gẹ́gẹ́ bá ṣe wá kàí pé anẹ́fisà sẹ́lẹ̀ àwọn ìyàwó ẹ̀ga tó máa wá ṣe ziyara nínú mọ́ṣáláṣí fún nígbà tó bá ń ṣe ìtìkáàfù so wọ́n ní ẹni tó ń ṣe ìtìkáàfù a lè gbéyàwó fún obìnrin tí ń ṣe ìtìkáàfù ó lè ṣe ìyàwó náà ṣùgbọ́n ọkọ ò ní fọwọ́ kan ó dìgbà tó bá kú ní ètìkáàfẹ́ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà òun náà ní gbádùn ọkọ rẹ̀ àfi tí ọba kú nù ètìkáàf imam malik ní lábá sàbí nìka ìdìmọ̀tàkàfí nìka almalik kò sí aburú fún ẹni tí ń ṣe ètìkáàf wọn gbéyàwó fún pé ìyàwó rẹ̀ ni ó àti so igi wàmà lam wàmà lam yakun almasis lópin ìgbà tí o bá ti ní sí ìfaranura nínú ẹ bákan náà obìnrin òun a lè ṣèyàwó fún a lè fún lọ́kọ so lópin ìgbà tí o bá ti ní sí almasis ó ní wàlám asma ahadan yakraw lil mutakifa al mutakifa an yankiha fi ìtìkàfihima mi ò gbọ́ láti ọ̀dọ̀ àwọn olùmọ̀kan wọ́n wá sọ pé kò tọ́fẹ́ tí ń ṣe itikaf wọn kó gbéyàwó àbí kó lọ́kọ bákan náà ọ̀rọ̀ anibisa sallam tó ní ọ̀rọ̀ aisha tó ní nkuntu la adkulu albayta lilhajati walmaridu fama as'alu anhu illa wa ana maara nígbà tí n bá ń ṣe itikaf lọ́wọ́ mo máa ń wọnú ilé lé tó sì jẹ́ pé tí ò lálàáfíà ń bẹ ilé ṣùgbọ́n mi ò ní wọlé láti lọ kí àbí kí n dúró màá béèrè nípa rẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sì ń lọ láìsẹ̀ tó dúró eléyìí fi hàn pé ẹni tó ń ṣe ètìkáf ó lè kí ẹni tí ò lálàáfíà lópin ìgbà tí ọba ti dúró lópin ìgbà tí ọba ti dúró imam malik àti shafi àti abu hanifa wọ́n ní almu'takaf la yakhruj min mawdi'i itikafihi li shuhudi janaza ẹni tó ń ṣe itikaf kò ní kúrò níbi tó ti ń ṣe láti lọ ṣe janaiza àbí láti lọ kí ẹni tí ò gbádùn wàlá yufariqu mawdi'a itikafihi illa li hajati al-insan kò ní kúrò níbi tó ti ń ṣe itikaf àyàfi tó bá ní bùkátà ọmọ ènìyàn so a kọ̀ fún ẹni tó ń itikaf láti bízì pẹ̀lú nǹkan míì láìsẹ̀ tó ń ṣe bákan náà kò ní ṣe tìjára kò ní ṣe títà ríra torí pé òun àtòdìjẹ ìtìkáf ni ẹni tó ń ṣe ìtìkáf kò ní ṣe títà ríra wọ́n tún béèrè pé ẹni tó ń ṣe itikaf só lè wá mọ̀ wọ́n ń ṣe itikaf fún mọ́sálásí a sì ìdánilẹ́kọ̀ọ́ yìí só náà lè wá só lè sí tíra tó ná ọmọ tẹ̀lé àbí kó tiẹ̀ máa kọ́lẹ̀ kó máa jọ́tẹ̀ àwọn àǹfààní só lè ṣe yẹn imam malik ó ní láyà ṣítágìlì mọ̀tàkà fífi majalisi alẹ́ rìn ẹni tó ń itikaf kò ní ṣe ìṣtìgáì pẹ̀lú pọ́n wámà wàlàyé tó bùlẹ̀ ìlmà bẹ́ẹ̀ ni kò ní kọ ṣùgbọ́n imam shafi'i onílábàṣà àyà àti mọ̀tẹ́kàf majalis ulama fi masjid alladhi ya'takifu fi kò sábúrú fẹ́ẹ́ tó ń ṣe ìtìkáf kó náà wá síbi tí àwọn olùmọ̀tọ́ ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú mọ́síláṣí tó ti ń ṣe ìtìkáàfì náà wọ́n wọ́n kọ́ọ̀lù àtọ́ ibn abi rabah wal auza'i sa'id ibn abdulrahman wal layth ibn sa'd gbogbo àwọn afáńláńlá ẹ̀ òun náà ni ọ̀rọ̀ wọn pé ẹni tó ń ṣe ìtìkáàfì ó lè jókòó síbi wọ́n bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kò sáburú nú ẹ̀ wọ́n nítorí pé tí ẹni tó ń ṣe itikaf tó bá lè jókòó kó wọn bá kó òun àjẹ́ pé ṣíṣe ìjókòó láti ṣe tí ó láǹfààní gẹ́gẹ́ bí ìmọ̀ kò sáburú mi bábi àwòlá bákan náà ó fi hàn pé ẹni tó ń ṣe itikaf fún unexpected problem tí ó máa ṣẹlẹ̀ bọ́yá ilé ń jó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè bá wọn fọwọ́ sí láti paná àbí àbí ó tiẹ̀ ní ṣahada ẹ̀rí tó ẹ kó ó pa dandan lórí ẹ̀ láti lọ jẹ́rìí náà kò sábúrú láti jáde lọ níbi tó ti ń ṣe eightikaf láti lọ ṣe ẹ̀rí yẹn bákan náà kò sí tó mú eightikaf rẹ̀ wallahu a'lam. حديث الاكتا عن عمر بن الخطاب رضي الله عنه قال قلت يا رسول الله إني كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة وفي رواية آه، في المسأل وفي رواية يوما وفي رواية يوما في المسجد الحرام قال فأوفي بنذرك ولم يذكر بعض الرواة يوما ولا ليلة حديث عمر رضي الله عنه أني مصفون جسي الله صلى الله عليه وسلم إني كنت نذرت في الجاهلية لا سكو جاهلية مسيلري أن أعتكف ليلا يكوي ما سيتكاف عليك إني بيولو كان riwaya mi ọjọ́ kan nínú masilasi haram lànàbí sàṣàlà bá sọ fún pé fàáfì binadrik pé àdéhùn rẹ wàlàm yẹfukùr báàbù rúwà ti yẹwùmán wàlà lẹ́yìnlá àwọn míì nínú àwọn tí wọ́n gba àdíìsì wa wọn ò dárúkọ ọjọ́ àbí alẹ́ àdíìsì yìí àkọ́kọ́ náà ni pé ẹnikẹ́ni tó bá se ìbúra nígbàtí ó wà ní kẹfẹ́rẹ́ tó bá wá gba islam tó bá pé ìbúra náà kò lòdì sí òfin ọlọ́run láti fi se ìsúnmọ́lọ̀ ni so ó tọ́ láti pé ìbúra tó ṣe gẹ́gẹ́ bí umar gbàtí ètí ìgbẹ̀sìn òun ló se ìlérí kó òun se ìtìkáf àjẹ́ pé ìtìkáf lásìkò náà ẹ̀sìn náà ni kéèyàn ó dúró sí àyè kan láti máa jọ́sìn fọlọ́run ó wá ń bi ànábì sallallahu alayhi wa sallam pélé rè pé ìwọ òjíṣẹ́ ọlọ́run mo ṣe ìlérí ipe ṣe ìtìkáf nígbà tí mo wà ní kẹfẹ́rì ànábì sallallahu alayhi sọ pé pé ìlérí rẹ̀ that means pé àdéhùn tó bá ṣe nígbà tó bá wà ní kẹfẹ́rẹ́ tó bá gbẹ̀sìn islam tán tí ò bá ti lòdì sí ẹ̀sìn islam ó di dandan kó pe àbí pé a ní ó tọ́ kó pè irú eléyìí gẹ́gẹ́ bí hadith hakim ibn hizam tó sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wọ́n anabi sallallahu alayhi wa sallam arákùnrin ibn hizam ó ní ọmọ ọmọ ah, relationship pẹ̀lú khadija ìyàwó anabi sallallahu alayhi wa sallam wà very uh, ó súnmọ́ ó ti gbàgbé báwo ni wọ́n ṣe relate so oh, sorry òun àti bàbá uh, khadija uh, ọmọ ìyá ni wọ́n so ọkùnrin sixty years ló lò nínú jahiliya lẹ́yìn ìgbà tó gbẹ̀sì tán ó tún lo sixty years nínú islam a sì fi hàn pé nínú àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹnìkan tó máa ń tọrẹ síwájú kó tó gba ẹ̀sìn islam àti lẹ́yìn ìgbà tí ó gba ẹ̀sìn islam torí pé ibi tó ń pè ní darun nadwa ilé kan tó ti máa ń ṣe ìpéjọ ní maka lásìkò jahiliya àti lẹ́yìn islam òun lọ́ra láti fún islam so ó sì rà ní owó tó pọ̀ gan débi pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ fún muhawi alọ́talé náà fún wọn á sọ pé ó gba ó yàn ọ́ jẹ lórí ilé owó náà ti pọ̀ jù ó ní tí òun bá ń ra lé lásìkò jàhìlíyà pẹ̀lú pé òun fún yẹn ní agbèrè ọtí àgbẹ̀ ọtí kan lòun ó fún tí ó sì fóun lé kan tó ń bá wá ra rú ẹ̀ pẹ̀lú owó tó pọ̀ nínú islam èrè lòun jẹ àbí òun ṣòfò. So olóhùn ohun òṣòfò òun jèrè ni so wá ń bí anẹ́bísà àṣẹ́lá pé ó wà anẹ́bísà àṣẹ́lá kí ni tó rí sí àwọn iṣẹ́ eré tí mo ṣe nígbà jahiliya gbogbo àwọn sílẹ̀tùl arham àwọn ìbọ́ okùn ẹrú lọ́rùn àwọn èèyàn tí mo ṣe gbogbo àwọn sádàkà tí mo ṣe fàálì fìhà àjẹrùn ṣé mo ní ládàá lọ́dọ̀ ọlọ́run anabi sàlá sàlám ní aslamta alama salafa min khayrin ipe ọgbà ẹ̀sìn lórí tó ti kọjá ní ní oore tó ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ sọ ẹlẹ́sìn rẹ̀ èyí ni pé gbogbo àwọn iṣẹ́ eré tó ṣe nígbà tó wà nínú kẹfẹ́rí nígbà tó ti gbẹ̀sìn gbogbo ẹ̀ pátá lọ́lọ́run fi sẹ̀sán fún ọ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fún ahlul kitab tó ṣe tó gba islam lẹ́ẹ̀mejì ọlọ́run fún lẹ́sàn-án ìgbàgbọ́ tó ṣe sí ànẹ́bì isa àbí ànẹ́bì musa ọlọ́run sì tún ṣe ọrún fún lẹ́sàn ìgbàgbọ́ tó gbà fún ànẹ́bì muhammad sallallahu alaihi wa sallam so eléyìí fi hàn pé iṣẹ́ tẹ̀yìn bá ṣe nígbà tó wà ní kẹfẹ́rí so lẹ́yìn ìgbà tó bá gba islam tán ọlọ́run fún ní ládàá rẹ̀ ó yàtọ̀ sí pé ọ wá kú lórí kẹfẹ́rí eléyìí nìkan ni gbogbo àwọn sẹ́rẹ́ tó ṣe kò ní ṣe láǹfààní so anabi ni faofi binavirik pé àdéhùn rẹ àwọn afáàní kìí ṣe wujub ni kìí ṣe ọ̀ràn èèyàn ni torí pé alislam yahdumu ma qablahu gbogbo ẹni ọba ti gbẹ̀sìn gbogbo tó bá ti ṣe lẹ́yìn níṣẹ́ ẹbú gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ti forí jì so kátó wá ní pé iṣẹ́ rẹ tí ó ṣe àdéhùn kóhùn ó ṣe kò ní jẹ́ ọ̀ràn èèyàn lé lórí láti ṣe tí ọba ṣe kò sàbúrú nù so tó bá wá pé àdéhùn náà ó ló dáa ṣùgbọ́n ẹ wà nù islam tó bá ṣe àdéhùn pé òun ó ṣe ìtìká ọ̀ràn èèyàn ní lórí láti ṣe ìtìká torí àti pé àdéhùn rẹ̀ so ibn mundir ó ní àwọn olùmọ̀ wọ́n fẹnu kò lórí pé ìtìká sunna ni kì í ṣe wájib ṣùgbọ́n ẹni tó bá ṣe àdéhùn so òun ló ṣe ní wájib lórí ara ẹ̀ ó ti dandan láti ṣe èyítí káàfù náà so ṣùgbọ́n laylatan àbí yawman ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba àdísì wa nínú sahihain ohun tí wọ́n sọ ni pé laylan pé Umar ó ṣe àdéhùn pé òun ó ṣe èyítí káàfù lálẹ́ kan ṣùgbọ́n rìwáyà kan wá nínú muslim tó ń sọ pé yawman so àwọn afá wọn ní rìwáyà yìí ṣáàbùn ni tí èèyàn bí mẹ́rin àbí márùn tó bá gba ọ̀rọ̀ wá tí ẹnìkan tó mú nǹkan tẹ́lẹ̀ àwọn yòókù òun wá tó bá ti lè jẹ́ pé n tó mú wá yẹn ìdájọ́ tuntun míì ni ó mú wá n tá a fi lè gbà oníkọ́ pé òun náà fíkọ̀ ni ẹni tá a gbàgbọ́ ni onímímọ̀ sí ni léè tó jẹ́ pé ó ní hibs ẹni pé ó máa ń há nǹkan dáadáa so àwọn yòókù wọn ò sì jù lọ níbi ìmọ̀ so alegba tó ń wá ziyada tó thiqa ẹni pé àlékún tó ń wá yẹn látọ̀dọ̀ ẹ̀ńtà àgbàgbọ́ ló ti wá ṣùgbọ́n tó bá jẹ́ pé òun kò tó àwọn tí wọn ò mú kálímà náà wá títí ẹnu ànígbà ní ṣáàbùn ni ẹni pé ẹni ó dádúró so níbi àáfà tí òun mú ìyẹ́wùmẹ̀ wá omi wa aw ilaylan aw yawman eléyìí ṣàkùn ni so àwọn tí àgbà tí wọn ni pé àwọn tó pọ̀ jù tó sì jẹ́ pé àwọn ni fíkọ̀ òun lágbà tí wọn ìdí inú tó fi sọ pé ọ̀rọ̀ lẹ́yìn òun nìkan la máa gbà bákan náà hadithi mi wa tó sọ pé ẹ̀ẹ́tẹ́kì wọ̀sùn ìdí tí àwọn afáàfi ṣe ètìkáàfù àmì ètìláàfù lórí ẹni pé tá a bá ní yẹ́wùmẹ̀ a jẹ́ pé kò sí májẹ̀mú pé ká gbààwẹ̀ nínú itikaf àbí tá a bá ní laylan alẹ́ kan torí pé a kì í gbààwẹ̀ lálẹ́ ṣùgbọ́n tá bá ní yawman ọjọ́ kan a lè sọ pé a lè claim pé ó di dandan kó gbààwẹ̀ ṣùgbọ́n riwaya mi wá wá àbí àdíìfì mi kì í ṣe riwaya tó ní i'takif wa sum ipe anabisa asalam sọ fún Umar ṣe itikaf kó o sì gbààwẹ̀ so àwọn afá wọn ò ní fi ilẹ̀ bẹ́ẹ̀ wọn ó ṣe àyẹ̀wò ibn hajar rahimahullah ó ní wàkọ̀dé wọ́rọ̀dà amru bi sọ́wọ́mí fi riwaya ti amru ibn dinar riwaya afá kan tó ń pè ní amru ibn dinar riwaya wa tí anabisa asalam pàṣẹ pé kí umar kó ṣe kó gbáwẹ̀ kó sì ṣe ẹ̀ẹ́tìkà ṣùgbọ́n isnad rẹ̀ lẹ́ẹ̀ àdìfì náà abu dawud àti nisai lọ́gbà wá láti ọ̀dọ̀ abdullahi ibnu badil abdullahi ibnu badil ó ní ọmọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ abdullahi ibn dinar amru ibnu dinar àwọn tí wọ́n sì gbà wá láti ọ̀dọ̀ amru ibn dinar wọn ọ̀gbẹ́lẹ̀ wá pẹ́ẹ́pẹ́ ó nìkan ló mu wá so òun sì ní bó tiẹ̀ dá nǹkan mú wá tẹ́lẹ̀ dáa ni àní ìgbà torí pé ọlẹ̀ ìdínú tí ibn hajar fi sọ pé tafarada bihi amru ibn dinar amru ibn dinar òun nìkan ló mú àdìsí wa torí bẹ́ẹ̀ à ní ìgbà lọ́wọ́ rẹ̀ so èèyàn lè ṣe ètìkáf láì gbà wẹ̀ kò sábúrú nú ẹ̀ torí pé ètìkáf kò rọgba mọ́ ààwẹ̀ bó tilẹ̀ jẹ́ pé imam tirimidi ó ní apá kan àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n rí i pé lá itikaf illa bisawm kò sí itikaf àyàfi tí a bá gbà wẹ̀ gbogbo ẹni ó bá fẹ́ ṣe itikaf ó di dandan kó gbà wẹ̀ ṣùgbọ́n wọn míì nínú àwọn sàbí anabisa asalam sani laysa ala al-mu'takafi sawmun illa an yujiba ala kò sí ààwẹ̀ ní dandan ńláńlá lórí ẹni tí ó ṣe itikaf àyàfi tó pé òun gangan fúnra rẹ̀ lóní òun ó ṣe itikaf òun ó sì gbà so ló ṣe lọ́rùn àyàn lórí ààrẹ wọ́n fi hadithi umar ibn khattab ta kàtẹ́yìn wọ́n fi sẹ̀rí pé ó ṣe ìlérí pé òun ó ṣe itikaf lálẹ́ a sì mọ̀ pé a lè gba àwẹ̀ lálẹ́ eléyìí ni ọ̀rọ̀ ahmed àti ishaq àti ashafi òun náà ni ọ̀rọ̀ sayidina ali rọ́bì allah anhu àti abdullahi ibn mas'ud àti sa'id ibn musayyib àti amru ibn abdulaziz hasan basri hatta ibn abi rabah àti taus ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọn lọ lórí pé kò padà na kí agbáwẹ̀ ṣùgbọ́n imam malik àti abu hanifa àwọn ní gbogbo ẹni tí ó bá ṣe rí ìtìká yọ gbáwẹ̀ kí ni àsìkò tààlẹ̀ tó kéré jù tààfi lè ṣe aitikaf madhaba abu hanifa àti malik ó ní pé àkọlù aitikaf yawman wa layla ọjọ́ kan òru àti ọ̀sán ṣùgbọ́n imam shafi'i wípé a lè ṣe aitikaf kó làbọ̀jẹ́ pé àwà kan ni a sì lè ṣe aitikaf nídàjí ọjọ́ gbogbo àsìkò tí ó bá wù wá la fi ṣe aitikaf imam nawawi ó ní eléyìí ni ọ̀rọ̀ tí ó jọjú ó ń sì ní àwọn ẹ̀rí tó kín lẹ́yìn òun náà ni ọ̀rọ̀ àwọn jumhurul alama ipe tá a bá fẹ́ ṣe ìtìkáàfù kódà bó ṣe áwà kan a lè ṣe ìtìkáàfù kódà bó ṣe áwà méjì bó ṣe lọ́sàn-án nìkan àbóòrù nìkan a lè ṣe ìtìkáàfù wallahu alam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh torí àfáwọn ní àsìkò tí ń náà. وعليكم السلام ورحمة الله وإياكم نعم. well ọ̀rọ̀ kí obìnrin tó ń ṣe háìbọ̀ àbí obìnrin tó ní jẹ́nàbà àti sọ ní àìmọye ìgbà níbí alákùnlé hàn ọ̀rọ̀ tí ó lágbára jù náà ni pé kò sáburú kí obìnrin tó ń ṣe haibọ̀ kó ka alukur'an àbí obìnrin tó ń ṣe tó ní jẹ́nàbà kó ka alukur'an pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ ni àbí ẹni tó sì há kur'an tí ó fẹ́ kí òun gbàgbé àbí ẹni tó ní tó ṣe mùdárasà láàrin àwọn obìnrin torí pé láti ka alukur'an àwọn afá wọn ni kò sí aburú kí obìnrin tó ń ṣe àìdà kó ka alukur'an pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ wallahu alam. alaikum ó lẹ́gbàá kò sáburú lẹ̀ kò tó dáa jù náà ni pé gbàtọ́ pálejò ní kọ́ wá ń ta oúnjẹ yóò wá sanwó àwọn ọjọ́ bíi mélòó pé wọ́n bá ti di pásìkò tí tó bá mi gbé oúnjẹ mi wá kọ́ mọ́ lè máa jáde ní gbogbo ìgbà so yóò bọ̀ wà mọ́ easy àfin tó bá jẹ́ pé ìyẹn ṣe é ṣe gbogbo ọ̀nà tó bá lè tọ̀ láti jẹ́ pé kò ní máa jáde ní gbogbo ìgbà náà ni kó tọ̀ ṣùgbọ́n kò sáburú torí pé bùkátà ni tí ò lè ṣe pẹ̀lú ẹ̀ àrí pé torí pé èèyàn ń ṣe èyí tí káàfù kọ́ mọ̀ jẹun náà ọlọ́run àná. yóò lọ wẹ̀ ẹ́ yóò wá jókòó mọ́ kíláàsì pẹ̀lú jẹ́nàbà ni àbí yóò kírun pẹ̀lú jẹ́nàbà so ó lè jáde lọ láti lọ wẹ̀ àti lọ ṣe àwọn bùkátà yìí pé wọ́n fẹ́ ṣe gá àbọ̀ fẹ́ tọ̀. náà pé kò lè máa bá wọn kí jàǹdà fún òkú làwọn mọ́sálásí mi wà lẹ́nu pé èmi ẹgbẹ́ mọ́sálásí báyìí wọ́n ti kí ní ojú ìgbà kan fún òkú tí ó yẹ ni ṣùgbọ́n wọ́n ní ẹni torí pé ìrun jẹ̀nẹ́sà òun náà kì í ṣe ọ̀ràn èèyàn ni pàápàá jùlọ ohun tí òun ṣe òun jọ́sìn fọlọ́run níbí ni well alakuli hal tó bá ti dé jẹ́ pé bí irú àwọn tí wọ́n tó ń gbé jẹ̀nẹ́sà wọnú mọ́síláṣí lásìkò tó wọ́n bá kí kò sáburúkú náà kó bá wọn kí jẹ̀nẹ́sà nínú mọ́síláṣí bẹ́ẹ̀ tí n tàbẹ́ kó máa jáde ní pé kó jáde kó mọ́síláṣí láìsí pé bùkátà tọjọ́ ràn yàn gbogbo bùkátà tẹ́lòmíì bá lè ṣe fún un ní ìdá àti jáde torí pé àwọn èèyàn wà tó ń kí jànáìzà yẹn so aṣòhúdù lásán lòun náà wà á kìsìrà náà náà. èèyàn ló ṣe àjọ òkè lágbára ọlọ́ọ̀ wá ṣe àmọ́ fọ́túnẹ́tì kó tó di àsìkò náà ọlọ́run bẹ́ẹ̀ di rẹ̀ kó di àyìnbó sì ti àti ọlọ́run sì ti bá a gba bùkátà àmọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ̀ kó di àsìkò tí ó ṣe tó dábẹ́ ìmọ̀ ọ̀sẹ̀ ìtìkáàfù. yóò ṣe ìtìkáàfù lọ́rùn lò tí ó bá ṣe é ṣe lásìkò yẹn òun ẹ ṣe mùkálà fún kì í ṣẹni tí ìdájọ́ ń bẹ lórí ẹ̀ mọ́ torí pé àdéhùn tó ṣe àsìkò rẹ̀ ò tí ì tó dépò pa sọ ó ti di gbèsè lọ́rùn ẹ̀ ṣe understand àsìkò ètìkáàfù yẹn kò tí ì tó dépò pa ó ti di ọ̀ràn yẹn lórí ẹ̀ sòtú wá jẹ́ pé àsìkò náà tó kò wá lè ṣe lọ́wọ́ á kú kò sábúrú káwọn tí ó jẹ́ bí ẹbí ẹ̀ kí wọ́n bá ṣe itikaf yẹn torí ó ti di gbèsè ṣùgbọ́n ó dásìkò mẹ́wàá Ramadan ló sì dá ọlọ́run tó tọ́ da tó sì ṣe àdéhùn fún ó ní òun ní di mẹ́wàá Ramadan náà so kò sí eh, eh, ìdájọ́ kankan lórí ẹ̀ mọ́ wallahu alam náà wọ́n rí sílẹ̀ náà alákọ̀ọ́kọ́ tí èèyàn bá ṣe àtẹ́kùnrin tí mo bá kú o lágbájá kúkú sí ìlà ìgbà tí mo wá kú lágbájá ò kú sí ìtìkà ẹsìn ní ẹbí máa ń sí ìdílé maximum ọjọ́ tí yẹn lè ṣe fún ní ọjọ́ mẹ́wàá àbí kò lè ṣe jù bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ìtìkà àti alua ṣé nǹkan kan náà ló tàbí kí wọ́n ti sọ. wẹ́lẹ̀ ala kulli hal àkọ́kọ́ ni pé ẹni tí ó ṣe yóò di mẹ́rin rẹ̀. alúwà wọ́n máa ní pé àwọn ènìyàn àwọn ènìyàn máa ní wọ́n bẹ èèyàn pé wọ́n bá ti alúwà ọjọ́ báyìí tọ́jọ́ pé ẹni ìlú ọba ṣe kìí ṣe ẹni náà gbàgbà ó lè sanwó fún àbáwọn tí a mọ ọba ṣe kọ tó tó ní mọ́ a èyí <laughs> lọ́wọ́sítà àkọ́kọ́ ni pé ẹni ó ṣe wọ̀síyà wípé lágbájá ni kó kírun sóun la so kò pa dandan kí amúwọ̀síyà rẹ̀ ṣe tí ò bá ní ṣe é ṣe tí ó tó bá rọrùn amúwọ̀síyà rẹ̀ ṣe tí ò bá rọrùn kò sáburú ní ẹ̀kẹ́ lómi kò kírun sí la ẹni tó ń ṣe ẹni tó ní kọ́kọ́ òun kírun sóun la ó ń ṣe ìtìkáfù ṣùgbọ́n Allahu a'lam tó bá pé wọ́n gbé òkú yẹn wá sí ẹ̀bá mọ́sálásí ni tí ò ní rí ìrìn tó pọ̀ sáburú láti jáde síta láti kírun sí òkú náà látọ́rí pé wọ̀síyà ni òkú náà ṣe kalẹ̀ wípé lágbájá ni kó kírun sóun náà tuntun wáyé pé ẹni tí ó ṣe wọ̀síyà fún òun náà mọ̀ that means ẹni tí ó ní yóò kírun sóun náà mọ̀ pé lágbájá ṣe àsọtẹ́lẹ̀ pé tó bá kú èmi ni kí n kírun sí la so ní ìsìn ó ti di ọ̀ràn èèyàn lórí ẹ̀ so ohun tí wọ́n á ṣe ni pé wọ́n gbé òkú yẹn wá sí ẹ̀bá mọ́síláṣí kò sábúrú kọ́ jáde láti kírun sí òkú yẹn la kó sì tó padà torí pé òun ò ní tẹ̀lé wọn lọ sí orí tẹ́ mi ò rò pé bóyá aburú wà ń bẹ̀ wallahu alam ìkejì ni pé ẹnì mátímọ̀ ọjọ́ kò ní ọjọ́ tí tábù gbogbo àsìkò téèyàn bá ní lágbára láti ṣe òun náà ni kò ṣe ṣùgbọ́n ẹ láti wo àwọn ìwọ̀ àwọn ọwọ̀ kan wà tó yẹ pé wájìbù ni sẹ́yìn olè ṣe eighty cap tí kìí ṣe wájìbù ó fi wájìbù ẹ̀ sílẹ̀ ìyáàdì yín ó ní ìwọ̀ àwọn ọmọ wọn níwọ̀ alájọgbé àwọn òbí àwọn náà níwọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn ìyẹn láti ìyẹn láti sọ so ìyẹn wà lọ ṣe oṣù kan nínú etikaf kó ronú sí àwọn tí wọ́n ní bùkátà sí so gbogbo àwọn nǹkan yẹn lọ́yẹ kéèyàn wà notice torí pé ìdájọ́ iṣẹ́ eh, ìkíní kejì wọn wọ́n yàtọ̀ síra wọn ilé ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ ilé ọlọ́run sì ní béèrè pé kí ló dé tó ṣe etikaf so um, khalwa ala kulli hal sẹ́rí khalwa yìí àdáda ni lálàkọ̀kọ́ náà a ah, gbọ́ látọ̀dọ̀ àwọn sahaba ipe wọn ń ṣe khalwa khalwa mo sọ ní àná pé àwọn àǹfààní téèyàn lè fi ṣe khalwa khalwa ni pé kéèyàn wà ní àyè kan lóun nìkan àbẹ́ẹ̀kọ́ khalwa ni àbí i'tizal kéèyàn jìnnà sáwọn èèyàn kó wà lóun nìkan ìdí tí wọ́n fi ń tí wọ́n fi ń ṣe tẹ́lẹ̀ kì í ṣe pé wọ́n ń wà nǹkan àkọ́kọ́ ò pé ẹni tó ń ṣe ìbẹ̀rù ọlọ́run ọba ó ó ó ó ju ìrètí ọlọ́run ọba lọ àrọ̀já àti khawf èèyàn láti ní méjèèjì papọ̀ àwọn míì wà tó yẹ pé ìbẹ̀rù ọlọ́run ọba yẹn ó ní ló tẹ̀wọ̀n ju ìrètí tí wọ́n tán ṣe fún ọlọ́run ọba lọ so eléyìí wọ́n wà jẹ́ pé wọ́n fi agbọn ìbáàdà rinlẹ̀ ju àwọn nǹkan míì tó tún rọpa mọ́ ìbáàdà yẹn tó pé ó ní bí ó ní bí àwọn àwọn tí ó fún ní ìbáàdà lóúnjẹ àkọ́kọ́ ìmà ẹni tí ń ṣèbádà tí ò ní mà kí láǹfààní ìbádà rẹ̀ pàápàá jùlọ wọ́n fẹ́ dínà sí àwọn èèyàn torí pé ìbàjẹ́ ó ti kórí ilẹ̀ ìdí táwọn tó ń ṣe lákòókò máa fi ń dínà sí àwọn èèyàn nìyẹn torí pé anabisa asalam sọ pé ọjọ́ kan ń bọ̀ léè tó jẹ́ pé ẹnì ó ní ewúrẹ́ àtàgùntàn tí ń sìn kó kó ewúrẹ́ rẹ̀ àtàgùntàn yẹn lọ sí orí àpáta kọ́ máa gbé bẹ́ẹ̀ lóhùn nìkan kọ́ máa jẹ nínú ntí mílìkì ewúrẹ́ rẹ̀ kọ́ máa o òní ó dáa jù ní ìgbésí ayé ẹ̀ jù kọ́ wà láàrin àwọn èèyàn lọ torí pé ìbàjẹ́ ti dórílẹ̀ bet ṣé a sì dúró de àsìkò náà so a sì bẹ́lọ̀ kí ó jẹ́ ká rí àsìkò yẹn anabisa asalam ó ní ẹni tí tí ń gbé láàrin èèyàn olóore jẹni tí ń dágbé lọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ṣe aburú sí ọ kọ́ máa ní sùúrù pẹ̀lú wọn ó dáa kọ́ lọ dágbé lọ so dídágbé yẹn o ni wọ́n ń pè ní kálùwà tẹ́lẹ̀ torí àti jọ́sìn fọlọ́n àti má rí àwọn nǹkan àbàjẹ́ tí ń bẹ lóyún àárín àwọn èèyàn náà nísìnyí kálùwà ti change kọ́lọ́ wa pé màá dá dúró ìmọ̀ abẹ́lọ́ lórí kan bùkátà kan abẹ́ẹ̀kọ́ ni so all these things kò sí nínú ìròyìn àwọn sàhábà ó ní pé àwọn náà wọ́n ń jọ́sìn fọ́lọ́run wọ́n sì ń wá jíjẹ múmu wọ́n ń jọ́sìn fọ́lọ́run wọ́n ń ṣe jihad wọ́n ń jọ́sìn fọ́lọ́run wọ́n ń wá mà so gbogbo ẹ̀ pátá kò sí má fi ilẹ̀ àbí kò sí má fi ilẹ̀ ni. gbogbo ẹ̀ la fẹ́ kí a kó pọ̀ láti ṣe ṣe èèyàn wa ní faramẹ́yọ̀ kan péré yọ wà lọ dágbó yọ máa jọ́sìn fún ọlọ́run ọba àwọn nǹkan míì wà tí ó jẹyọ irú wọn irú ọ̀rọ̀ jimatawi wọn kìí í kì irú wọn irun jam'i wọn kìí í a ó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn nǹkan tó jẹ́ bíi wájib ló ti ń fò wọn irú wọn ni ọmọkùnrin tí ọkùnrin tí anamsa asálà olóyin rẹ̀ nínú àwọn tó lè kọjá tó lọ sẹ́yìn ìlú tó kọ́ ọ̀wọ́ lẹ́kan títí ń jọ́sìn tí a wá tí ó tó ń ronú pé ṣé ìyá òun lónìí ọlọ́run tó so àwọn ó jù ká gbogbo gbogbo àwọn ìwọ̀ tí ń bẹ lórí wa tí. so irú ní ẹni tí ń lọ gbẹ́yìn ìlú pò ló ti fẹ́ ṣe sokùn ẹbí pọ̀ eléyìí ò ní àti kò ní lè sokùn ẹbí pọ̀ torí pé kò ní lè lọ kí ẹbí kankan bẹ̀tí ká wá fún ni ní kọlùwà ṣe pé lágbájá bá mi ṣe kọlùwà gẹ́gẹ́ bí a fún ni ní owó pé bá ń gbàdúrà ni abẹ́ ẹ̀kọ́ ni kéèyàn mẹ́rin ẹyọ kan bó ti wulẹ̀ ọlẹ́ tó lásìkò ànẹ́bì àbí lásìkò àwọn tàbí rìn tó wá ní owó ní gbangbadua kò sí àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni kò sí àtọ̀ torí pé anẹ́bísà sẹ́lẹ̀m kì í ṣe pé aburú ni ká sọ pé ẹnìkan rántí mi nínú àdúrà sẹ́dínà umar àbí sẹ́dínà abubakar ó ń lọ sí hajj anẹ́bísà sẹ́lẹ̀m sọ pé mọ́gbàgbé wa nínú àdúrà rẹ̀ kò sáburú nù ẹ̀ bẹ̀tíká wá fún yẹn lówó kí ni wọ́n ń ṣe kí ló ń ṣe ó lè jẹ́ pé ẹni tó fúnyàn ló kọ́kọ́ ń ṣe nǹkan òun ti ró rẹ̀ pin wípé òun ọ̀mọ́ wájú ọlọ́run ẹ̀sẹ̀ tún lè léwu náà láti ro rẹ̀ pin pé ọlọ́run ní forí jìn ọ́ ìwọ ti wá jẹ́ lẹ́sẹ̀ ní iwájú ọlọ́run o ò lè bẹ́ lọ́run mọ́ ẹni tọ́lọ́run jọ́rú sí jù o lẹ́ni tó tẹ́wọ́ sọ́lọ́run ti ń bẹ̀ẹ́ kí wá ní ìwọ tó lè tó ní lè bẹ sẹwọ sọlọ àbíkó fún yẹn lówó láti bẹ ẹbẹ lọhùn tó gbogbo àwọn nǹkan báyẹn ọ̀nà jíjẹ làwọn àfáàfi ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kì í ṣe pé ó tọ́ ọlọ́run lọ́mọ iye hàntútà ti mú ọlọ́run lọ́mọ iye hàntútà náà hàn fáwọn èèyàn irú ọlọ́run lọ́mọ iye tàdá àtàdà sínú omi fáwọn èèyàn àbí bá gbàdúrà táyà sí gbàgbẹ́kẹ́ tó tó wá kó gift wá fún ọ wípé àdúrà gbà á jẹ́ pé àwọn kọ́ là <laughs> bá ń ṣàdúà a ṣàdúà ọ̀hún wọ́n sì kó gift wá fún wa pé àdúà ti gbà so gbogbo àwọn nǹkan báyìí ọ̀nà ẹ̀jẹ̀ lásán ni so it's better gbogbo àfa àpáta kó wá iṣẹ́ tí ó ṣe kó fi máa jẹ halal so kọ́ á pé ọ̀nà ọ̀nà dáwà yìí yóò máa ṣe fọ́lọ́run rẹ̀ láti fi wá ládàá lọ́dọ̀ ọlọ́run so wíwáṣẹ́ tí ó ṣe láti máa jẹ halal ni wọn ló dáa jù gbogbo àwọn afa àwa náà káwa náà try ká mọ fún wọn ní right wọn torí neglect afa ló máa ń fa kí afa ọwọ́ náà mí nígbà tá a bá ń ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ tá à ń fún ní fifteen thousand subahánàlá kí ni ó jẹ pẹ̀lú fifteen thousand wọn àti ìyá rẹ̀ léyìí tó ṣe pé nígbà míì nínú ìjọ àwọn problem àwọn sírì àwọn secret àwọn ìjọ ni wọ́n fẹ́ mú wáyé ìgbà míì ẹlòmíì wà nínú ìjọ kò sì sí àfáà òun kàn wà ní mẹ́mbà lásán ni ó lè jẹ́ pé wọ́n bá wáṣẹ́ kékeré kan ní òjò wọ́n mọ gbowó tó pọ̀ àáfàá ti ń ṣe wàhálà pẹ̀lú àwọn ọmọ ẹ mú òun wá kọ́ wá dúró tọmọ táàtì nù kíláàsì kó ríbi ṣe rí tọmọ kéékèèké táàtì tó kójọ fún ẹlòmíì sì ní sixty nù kíláàsì ẹ̀ ti ń ṣe wàhálà látàárọ̀ àwa ní fóònù owó tó dáa bóun ni o ti ní báyọ̀ gbàdúrà ó di dandan kọ́ báyọ̀ gbàdúrà torí pé yóò ṣàjẹun àbí yóò jáde ní so irú àwọn nǹkan báyẹn ń lọ yẹ kí a máa wò ká máa value ohun táwọn èèyàn ń ṣe láti máa fún wọn ní ẹ̀tọ́ wọn so èyí ń làwọn èyí ń làwọn àfòfin ní máa ṣe irú àwọn nǹkan báyẹn ọlọ́run bá kí kó tún wá sí so khalwa kì í ṣe eight car wọn ò sì jọra wọn pẹ́ẹ́pẹ́ẹ́ náà. الله a'lam àbá àdúgbò yìí lásìkò lórí àdínlẹ̀ àkóyì lórí ìfìkà tí ọba ìwé nǹkan ni bí bàbá yẹn bá kú tàbí ìyá yẹn bá kú tí ẹ ti wà ní ọlẹ́tọ̀ àdìlọ ọbẹ̀ torí èmi pé báwo àkọ́kọ́ ni pé ní ti káfíń lópin ìgbà pé èèyàn ò bá dá ọjọ́ sí i èèyàn kan wọ itikaf ni gbogbo ọba tí èèyàn bá nílẹ̀ lórí tí ó stọ́pù itikaf ẹ̀ ní àsìkò tí àlà lórí bàbá kò sábúrú nù ẹ̀ pọ̀ nígbà tí bàbá kú ń sìn láti fi itikaf kalẹ̀ torí pé ìwọ ti bàbá ju ti itikaf tí mò ń ṣe lọ so lópin ìgbà tí ìbá ti ṣe pé bóyá novel ni ìlérí ìlérí ọ̀run gan-an tírú lọ́lúrí tó bá lágbára jù báyẹn lọ àbí bí irú lọ́lúrí tó dá lágbára báyẹn èèyàn lè filẹ̀ láti ṣe ní ìgbà míì kò sáburú nù ẹ̀ wallahu a'lam. now okay fọwọ́. ọmọ tí wọ́n fẹ́ bí adágúnfẹ́ ilẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn oníṣẹ̀lẹ̀ wa àwọn sábà ń wọlé bí abàtà tó kù sí ààyè lásìkò ìtìká wọ́n máa fẹ́ wò bóyá táìmù táwọn bá dúró sí kí àwọn lọ àtúntò táwọn ọ̀rẹ́ máa ń lè ti kan ní ti gbò èlé ìdílé ìwòye náà ṣe tẹ́lẹ̀ ní oṣù pé ó bọ́ sí ká ṣe wọ́n náà wà tó bẹ́ẹ̀ kò sáburú nù ẹ̀ so ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ tí ò ní time àti gbónú mọ́sálásí ní àwọn ọjọ́ so ó lè wo àsìkò kan láti lọ jókòó ní mọ́sálásí pẹ̀lú pé àníyàn tó ń ṣe yìí ti ká yóò máa ṣe náfìlà yóò sì máa ka Quran yóò máa ṣe àfikẹ́ يصابهن والله أعلم وعليكم السلام وإياكم نعم آه، Allahu alam mi ò mi ò ka nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ntọ́ ntọ́ hàn ní pé ẹ̀ ń tó ń ṣe itikaf kí ni tó fẹ́ máa ṣe nu mọ́ṣáláṣí ju ìrun kíkí lọ àti kíka Qur'an àti ṣíṣe àbíká léètò fi hàn pé tí obìnrin bá nírú dọ̀rúrí báyẹn itikaf rẹ̀ ti ó ti stop nìyẹn so a kú mọ́ṣáláṣí torí pé àwọn afáàmì wà tó ń sọ pé al fil masjid pẹ̀lú irú dọ̀rúrí báyẹn fóbìnrin kì í ṣe ń tó dáa so yóò wà nínú mọ́sálásí torí bùkátà kan tó lágbára ni so eléyìí sì ni kì í sọjọ kì í ṣe ọ̀ràn èèyàn so mustahabi ni téèyàn bá ṣe ó ní ládàá rẹ̀ tí ò bá ṣe kò sàbúrú lórí ẹ̀ so gbogbo ìgbà tí làlórí bá ti báyàn kò sókò fílẹ̀ kó wá ṣe ní àsìkò míì kò sàbúrú nù ẹ̀ pàápàá jùlọ nínú Ramadan yóò ṣàgbáwẹ̀ so now nísìnyí eh, kí ni tó fẹ́ máa ṣe nínú mọ́sálásí irun kò ní kí bẹ́ẹ̀ ni quran náà kò ní gbé ní gbogbo ìgbà láti máa tọ̀ torí pé eh, irú làrúrí ti ń bẹ lọ́rùn ẹ̀ so jíjókòó mọ́sálásí pẹ̀lú làrúrí náà kò tún dáa so it's better láti jẹ́ pé yọ padà sí ilé wallahu alam náà tó assalamu alaikum warahmatullahi wabarakatuh